إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين بسنته إلى يوم الدين وبعد وأوصيكم أيها الناس ونفسي بتقوى الله عز وجل في كل وقت ومكان احفظوا أوامر ربكم تحفظوا وعظموا حرماته وشعائره فاتقوا ذلك ومن يعظم شعائر الله فإن أهل التقوى القلوب وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب وقد علمتم أيها المسلمون فضل حج بيت الله الحرام وهو أحد أركان الإسلام ودعائمه العظام والذي وردت في فضله وبيان تكفيره الذنوب والسيئات الأحاديث الصحيحة الكثيرة بما يثير شوق عباد الله إلى بلاد الله ويحثهم إلى تلك البقاع الصادرة والمشاعر المقدسة وقد علم المؤمنون بما هنالك من حسنات مضاعفة ودرجات مرفوعة وسيئات مغتفرة وتوبة مقبولة فما زالت حصيلة منهم تهوي إلى إلى البيت الحرام وما فتحت نفوس تطلع إلى رؤية هذا البيت العتيق والطواف حوله والتقلب في عرضات مشاعره تقاطرت وقعودهم وفؤادهم على هذا البيت منذ أذن الله فيه بالحج يتوافدون من كل صوب وفج رجالا على أقدامهم ورهبانا على ما سخر الله لهم يتوافدون من كل فجاج الأرض القاصي منها والداني وحناجرهم تجار بإجابة التوحيد ونداء الإخلاص لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك أيها المسلمون يا من نويتم حج بيت الله الحرام إتماما لأركان دينكم العظيم أو طلبا للأجر وتزودا من التقوى اعلموا أن للحج ما داما عظيما وأخلاقا قويما ينقض بالحاج أن يقف عليها ويعلمها ويحمل به أن يفقد بها ويعض عليها بنواجذه ليكون حجه كاملا مبرورا وسعيه مكبولا مشكورا فمن فرض فيهن الحج فلا رفث ولا وصوف ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله من حج هذا البيت ولم يركض ولم يفطر رجع كيوم ولدته امه والحج المبرور ليس له جزاء الا الجنه ومن تلك الاداب ايها المسلمون ان يستخير الحاج ربه جل وعلا في حجه وان يستشير من يثق بدينه وعلمه يستخير ويستشير في ملائمة وقت حجه ومصلحته ورفقته وزاده فإن الإنسان لا يدري أمن الخير له أن يحج هذه السنة أو التي بعدها أو مع فلان أو مع علان أو في تلك الحملة أو مع أولئك الرقة ولذا شرعت الاستخارة والاستشارة ومن آداب الحج الواجبة إخلاص النية لله سبحانه وتعالى والمتابعة لرسوله صلى الله عليه وسلم ولا يحج ولا يحج ليراه الناس أو يصفوه الحاج ولا رياء أو مباخرة بل يحج محبة لله وطعما فيما عنده ورغبة في ثوابه وخشية من عقابه فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء وقال صلى الله عليه وعلى آله وسلم في الحديث الذي أخرجه الإمام البخاري من حديث من حديث عمر بن الخطاب رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى وقال سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال عليه الصلاة والسلام من أحدث في أمرنا هذا ما ليس منه وهو رجل وكان يقول لمن حج معه خذوا عني مناسككم ولعل الحاج فعلى الحاج إخلاص النية لله سبحانه وتعالى والمتابعة لرسول الله صلى الله عليه وسلم في كل ما يأتي ويذر ويسأل أهل الذكر عما أنزل عليه ويتفقه في أحكام حجه قبل أن يكتب عليه وله أن يقرأ الكتب أو يستمع الأشرطة فإن فيها خيرا كثيرا لمن كان له قلب أو ألقى السمع وهو شديد ومما يعين على ذلك أيها المسلمون أن يحرص الحج ألا يصحب إلا رفقة صالحة ناصحة تعينه على الخير وتدله عليه وتزوده العلم النافع والخلق الفاضل وعلى رفقة إذا خرجوا للحج أن يقروا من كان معهم ذا خيرة ذا خبرة ناضجة ذا خبرة ناضجة ورأي سليم وأن يلزموا طاعته والاهتمام بأمره وليحذروا من الاختلاف والمراء والجدال أو المشاجرة والمخاصمة بالباطل فإنها مما يبطل ثواب الحج أو يبطله أو يبطله ويلزم السكينة والرفق فإن الرفق لا يكون في شيء إلا زان ولا يصدر من شيء إلا شان وليحرصوا على راحة إخوانهم المسلمين الحجاج وأن يحبوا لهم ما يحبونه لأنفسهم ويحذروا من أذيتهم لغير ما اكتسبوا ولا ما اشترحوا لئلا يحتملوا من جراء ذلك بهتانا وإثما مبينا إنه لا بد أيها الإخوة ويا أيها المسلمون أن يصبر الحاج على ما يصبر عن إخوانه الحجاج من أنواع الأذى من سحاب ومضايقة وتصرفات مقصودة أو غير مقصودة والكريم يصبر على أذى ضيوفه حرصا على إكرامهم وجبرا بخواطرهم وكيف بضيوف الرحمن ووفد الله سبحانه وتعالى إن إكرامهم أولى ثم أولى وهو دليل كمال العقل وجزارة الفهم إنه دليل على إجلال الله وتوقيره ومنابة الدين وقوته ذلك ومن يعظم حرمات الله خير له عند ربه fún ọba ọba tí ọpẹ́ tó sí lórí dáadáa tó ṣe fún wa ìgbẹ Ọlọ́run àti ìgbẹ rẹ̀ kọ máa bá àníkọ Muhammad bá wa kí àtàwọn aráàlú àti àwọn lánàá dáadáa tó ti fún wa ọba òun sọ fún wa. nípa ìpayọ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ní gbogbo ìgbà ní gbogbo ayọ̀ ní gbogbo àsìkò. ẹ̀jẹ̀ ọmọ sọ àwọn àti ọlọ́wọ́n ọba nàbà ti sọ àti ẹlẹ́dàá wa ọlọ́wọ́n ọmọ sọ ayọ́ mọ̀ lọ wa láti máa bí gbogbo àwọn nǹkan ọ̀wọ̀ lọ́jọ́ nǹkan àpálẹ́ àyẹ́ ti ọlọ́wọ́n ọba ká máa gbéga ká máa gbé tóbi gbogbo àwọn àmì ẹ̀sìn ọlọ́wọ́n kárí bá ń gbé òsèlú yóò ti ọmọ bí àwọn nǹkan ọ̀wẹ̀ ti ọlọ́wọ́n ọba tí ọmọ tó tóbi irú nǹkan bẹ́ẹ̀ nínú ìpayà ọmọ òun náà lọ́wọ́ àti ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ gàdú lọ. ọlọ́run tí ọlá rẹ̀ gàdú lọ ti sọ fún àdébí sọlọ́lá àdébí nínú suratul Baqara ayé ẹlẹ́ẹ̀kẹ́tàdínní igba one ninety seven ọlọ́wọ́n bá ní ẹni èsè ìpa ètò lórí ìdílé èsè ìpa jẹ́ òun náà ní ìpayà ọlọ́wọ́ ọlọ́run ti ní ìjàpáyé wọ ọlọ́run ọba gbẹ̀sẹ̀ tó lóye ìtẹ̀sí onílà aká ìbáyọ̀ ọlọ́wọ́n bá ní ìpìlẹ̀ tẹ ọgbọ́n gbogbo ẹgbẹ́ bẹ̀rù ọlọ́wọ́n bá ilé kí ọlọ́wọ́ ló lè ní onílà aka ìlú bẹ́ẹ̀ bá ti dẹni tí ó bẹ̀rù ọlọ́wọ́ èèyàn ti gbé aṣọ òǹkọ̀ ó ti gbé wọ̀ kọ́lọ́n kọ́lá ẹ̀yìn àtẹnukọ̀ kan wá kúrò níbi gbé aṣọ òǹkọ̀ wọ̀ látara yìí pé yòó ní bẹ̀rù ọlọ́wọ́ gbogbo àtàjọ́ ló ti ọlọ́run ọ̀wọ́ tá a jẹ́ mùsùlùmí gbogbo aná láti mà ọlá rere ọlá tí ńlá tó wà fún ìṣèhájì ó sì jẹ́ òkú kan nínú àwọn òkú rẹ̀ tó tóbi ètò fi yín pé láti ṣàlàyé ọlá rẹ̀ àti láti ṣàlàyé báwo ní ṣe ń pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn oríṣiríṣi àwọn àhàdí tọ́pọ̀ tó lálàáfíà ó ti wá nípa rẹ̀ ètò ti pé yọ́ọ́ máa jẹ́ kí ìjìrán ìfẹ́ ó wà nínú ọmọ ẹgbẹ́ tó bá jẹ́ ẹrúsìn ọlọ́run tí ó ta ní kìjì láti lọ sí ilé olúwa bákan náà tí ó ti gbé lọ sí àwọn àyè tó jẹ́ àwọn àyè tó mọ́ àwọn orílẹ̀ tó ti pẹ́ wọ́n ti máa ti àwọn ẹsẹ̀ ìjọsìn tí a mọ̀ sí orílẹ̀ mọ́kà tá a mọ̀ sí orílẹ̀ mínà tá a mọ̀ sí orílẹ̀ arọ́fà tá a mọ̀ sí orílẹ̀ àlùmọ̀sálífà àti àwọn ààyè lọ́jẹ́ àlùmọ́kẹ́ àtòlùmọ̀bà ọ̀kà tá a mọ̀ sí àlùmọ̀ṣáìrò àlùmọ̀ṣáìrò mọ̀kọ̀tẹ́sà gbogbo àwọn ààyè wọ̀nyí a ní ìfẹ́ yọmọ tiwa lọ sí ní pé ká lọ sí àwọn ààyè wọ̀nyẹn gbogbo olùgbàgbọ́ òdodo òun náà ni wọ́n ti mọ̀ yìí pé dájúdájú gbogbo àwọn ààyè tá a kà yìí àwọn ẹ̀sán dáadáa olóore ìbẹ níbẹ̀ tọ́jú àdìpele bẹ́ẹ̀ náà ní ìpele ìpele dáadáa tọ́jú àgbékà lórí ara wọn ìbẹ níbẹ̀ àwọn ẹ̀sẹ̀ yọ̀ọ́mọ ọba ọlọ́mọ ti àfojúríjì rẹ̀ bákan náà ọba ọlọ́mọ lọ́dọ̀ àwọn ẹ̀dá rẹ̀ kò sì gbé wọn wá tó ni ọkàn àwọn èèyàn nínú mùsùlùmí kò níyẹ kò ọ̀sọ̀ sílẹ̀ olúwa tá a mọ̀ sí olúwa náà ni ọmọ wò hajj láti lọ sí olúwa fún wọn lọ sí iṣẹ́ ìjọsìn hajj fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ kẹ́nu lọ. kódà lọ́pọ̀lọpọ̀ nínú ọ̀dọ́ òun náà ló ṣe fáàrin láwùjọ tá a wà lónìí tí ó tiẹ̀ máa sọ yí pé kò sí nǹkan tí mò ń ṣe lọ́wọ́ báyìí o tí àsìkò hajj kan bá ti yọ tẹ rí àǹfààní hajj ẹ dákun ẹ fi sọwọ́ sí mi. ń bẹ nínú àwọn ọ̀dọ́ tó ṣe pé wọ́n ń sọrú gbólóhùn yìí látara ìfẹ́ láti lọ sí ilé olúwa tó ṣe pé ń bẹ nínú ẹ̀mí wọn ti ń bẹ nínú ọkàn wọn. gbogbo àtàjẹ́rùsìn ọlọ́run báyìí ni gbogbo ọkàn ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run olùpáyọ̀ ọlọ́run ọba ni ó ṣe máa dìde lọ sí ibi kí ó lọ sí ilé olúwa láti lọ ṣe hajj fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ yàtọ̀ sí àwọn ọ̀dọ́ kan tàbáwọn èèyàn kan tó ṣe pé ìfurama ó ti kú mọ́ wọn lára bẹ́ẹ̀ ni gbogbo ohun tí ń jẹ́ oore ó ti dìbàjẹ́ lọ́dọ̀ tiwọn gbogbo ohun tí ń jẹ́ ìbàjẹ́ òun náà làwọn ń kà fún oore yàtọ̀ sírò àwọn èèyàn báyìí nínú àwọn tó ṣe pé wọ́n jẹ́ mùsùlùmí à àwọn tó ṣe pé ẹ̀mí wọn níṣẹ́ lọ́fà mọ́ láti lọ ṣe hajj fún ọlọ́run ọba ìlẹ́kẹ́ láì ekula wipe la wípé kí ni jẹ́ ilé ṣé wọ́n lé mi kúrò níbi tí mò ń gbé ni mi ì ti lówó kinní kan kò sí ètò ọkàn wọn ó wù wọn láti lọ sí hajj fọlọ́wọn ọba ìlékè ọlá gbogbo ẹrú bẹ́ẹ̀ tí níran kan bẹ́ẹ̀ ti wù nínú ẹ̀mí hajj tí ó jẹ́ ti dáadáa lẹ́yìn ó ṣe nítorí tọ́lọ́wọn ọba ìlékè ọlá tẹ̀lé ta bákan náà níṣẹ́ ni ojú wọn láì tí ì débẹ̀ yóò máa wo sàásùn ibi tí bẹ́ẹ̀ tẹ̀lé àti níbi tó wà pàápàá jùlọ ẹni tí bá ń rìn wò lórí amóhùnmáwòrán tàbí tiẹ̀ wo nínú tákàdá tí wọ́n ya àlìbẹ́ẹ̀tò làásì tí wọ́n yà síbẹ̀ níṣẹ́ lọ́kàn rẹ̀ yóò máa fò mọ́bẹ̀ pé ìjọ kan lèmi náà ti dé ni màá dé bí báyìí kódà a máa ń rí nínú àwọn tó ṣe kí wọ́n jẹ́ alásùnmọ́ wa tẹ́lómìn bá ń wo dìkódà báyìí bọ́yá ń wo ìkọ̀rọ̀ tó wá wò bí wọ́n ṣe gbé kàábà ẹnìkan kan ò lè gbà yé ẹ̀rí ẹnìkan ò dí àlàfo rẹ̀ ó dìgbà tí n bá tó débẹ̀ kó tó di pálàfo yẹn ó tó gba dídí Allahu Akbar níbi tí ọkàn àwọn èèyàn tó ṣe pé ó jìnnà tó sì nífẹ̀ẹ́ láti lọ sí ilé olúwa yìí níbi tó dé bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn látìgbà tí ọlọ́run ọba ìlékè ọlá tó ti fìyọ̀ǹda kalẹ̀ wípé kí anabiwa Ibrahim alayhi salatu wasalam kó ké gbàjarè kó sì pèpè lọ síbi kí àwọn èèyàn kó wá ṣe hajj fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ látìgbà yìí òun náà làwọn èèyàn wọ́n ti ń ná tí wọ́n ní tó níye lórí wọ́n ná ẹ̀mí wọn wọ́n ná ipá wọn wọ́n ná agbára wọn lórí báwo ni wọ́n ó ṣe dé ilé yìí tó jẹ́ ilé dáadáa ilé ọ̀wọ̀ lẹ́ni tó ṣe pé ó wù wọ́n pe orígun ẹ̀sìn wọn ìṣe orígun ẹlẹ́ẹ̀karùn-ún tá a mọ̀ sí hajj lọ sílé olúwa tí ọlá rẹ̀ ga jùlọ. bákan náà gbogbo ìgbà ní gbogbo àsìkò òun náà ni yóò máa wù wọ́n láti yí pé fi eyín wọn àti eyín páríkẹ́ wọn wọ́n fi di ọ̀rọ̀ hajj wọ́n fi dè mọ́lẹ̀ nínú ìgbésí ayé wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà là ń rí báyìí nínú àwùjọ bẹ́ẹ̀ wá ní gbogbo ata jẹ́rùsìn ọlọ́run kó tó wá di pé ẹni tó pé hajj tó sì fẹ́ lọ hajj tó ń wù láti lọ hajj pàápàá jùlọ ọba ilé kí ọlá bá ti kẹ́ ẹ tó wá gbèrò pẹ̀lú owó owó tó dára dúkìá tó rẹwà tó gbèrò tọ́pa dandan tó yẹ kó máa bẹ fúnra ẹni bẹ́ẹ̀ bọya lọ́kùnrin ni tàbí lóbìnrin ni síwájú kó tó di pé hajj rẹ̀ yọ jẹ́ hajj tó ṣe pé èrè ti ń bẹ níbẹ̀ tí yọ pọ̀ bákan náà ń bẹ níbẹ̀ tí ó di ń tọ́pọ̀ ọba tí ọlá rẹ̀ ga jùlọ. èyí ọba ti ní àǹfààní láti ní àwọn ẹ̀kọ́ yìí láti lò ó ìṣe pé àwọn hajj yẹn jẹ́ tó ṣe pọ̀ púpọ̀ kódà nígbà míì o lè ṣe sábàbí hajj irú ẹni tí o tún fi ní jẹ́ nǹkan tí yọ jẹ́ àtẹ̀wọ́gbà níwájú ọlọ́run ọba kọ́lọ́n dákun kọ́lá ẹ̀mí àtẹnìkọ̀ọ̀kan kó o níbi tí ibasẹ́ jẹ́ tí ò jẹ́ kọ́mọ ẹ̀dẹ́ ènìyàn orí ẹ̀san sẹ́ rẹ̀ gbà níwájú ọlọ́run ọba ti ọlá rẹ̀ ga gbogbo àti ajẹ́rúsìn ọlọ́run ọba ẹ̀jẹ̀ àmọ̀ yìí pé iṣẹ́ hajj yìí àwọn ẹ̀kọ́ nínú àwọn ẹ̀kọ́ èyí tó yẹ kí oníkálukú tó hajj fún ọlọ́run ọba kó ní. alákọ̀ọ́kọ́ òun náà ní tó fẹ́ hajj ọ̀tọ̀ kó wá ìtọ́sọ́nà ọlọ́run ọba ilé kíọ́lá lórí hajj ẹ̀ tó fẹ́ ṣe gẹ́gẹ́ bí ó tún ṣe wá ìtọ́sọ́nà sọ́dọ̀ ọlọ́run ọba ilé kíọ́lá nípa pé ìgbà wo lọ́tọ́ lọ́yẹ ní ọ̀dára fóun tó yẹ kí òun ó ṣe hajj àti pé ta lọ́tọ́ tó yẹ fóun ò tiẹ̀ bá lọ nínú àwọn èèyàn ọ̀tọ̀ fẹ́ tó jẹ́ olùgbàgbọ́ òdodo bá fẹ́ ṣe hajj ó ní àníyàn eléyìí pẹ̀lú pé kó wá ìtọ́sọ́nà sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú du'a al-istikhara tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti kọ́ wa nínú hadith àfọwà Jabir ọmọ Abdullah radiyallahu ta'ala anhu warda. kèé wá ṣe pé n táà ń sọ ni wípé ǹjẹ́ mùsùlùmí yóò wá lọ ṣe istikhara ìpéwọ̀ ọlọ́run ṣé kí n ṣe hajj àbí má ṣe hajj rárá o kó ni ṣùgbọ́n ọdún ni fún àwọn tó yẹ kí n bá lọ tí ìfini ṣiṣẹ́ ṣe inú o ṣe lé lórí nìyẹn lọ ṣe hajj yọọ ọmọ pé kéèyàn ṣe hajj nínú ayé èèyàn tọ́jẹ́ tọ́jẹ́ mùsùlùmí níṣẹ́ ló lóore dáadáa ó sì wúlò ó sì yáàyè ṣùgbọ́n àsìkò olólóore àsìkò olóda eléyìí ni òsì lọ́wọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́wọ́ Allah subhanahu wa ta'ala lọ́wọ́ ọwọ́ atọ́ fún olùgbàgbọ́ òdodo kọ́wọ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní olùtọ́sọ́nà lórí irú àlámọ̀rí báyìí bákan náà yóò tún wá gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn tó ní ìgbàgbọ́ sí tó ní ìgbẹ́kẹ̀lé lára wọn rẹ̀ balẹ̀ sí wọn wọ́n sì ń tọ́ka àwọn èèyàn síbi oore ó sì ní ìfọ̀kànbalẹ̀ sí ọ̀rọ̀ dáadáa tó ṣe pé wọ́n ń sọ yóò gba ìmọ̀ràn lọ́dọ̀ wọn pé mò ń gbèrò pẹ̀lú àánú ọlọ́run láti ṣe hajj lọ́dún yìí kọ́lọ́wọ́n ọba kó sẹ́rọ̀ fún mi ṣùgbọ́n ẹ dákúta lẹ́ńtẹ́ ẹ fẹ́ fún mi mọ̀ràn láti tẹ̀lé lọ ṣe hajj yìí àwọn ikọ̀ wo lẹ fẹ́ kí n bá lọ tá a lẹ fẹ́ so mí mọ́ lára ẹni tẹ́ ẹ bá tún ní kí n tẹ̀lé lọ yìí ìyẹn ni pé ẹjẹ́ǹtì wo lẹ fẹ́ kí n tẹ̀lé lọ àkọ́kọ́ àwọn olè fẹ́ sun mímọ́ lára àwọn agent lára àwọn tí àjọ lọ ṣiṣẹ́ hajj yẹn tí wọ́n jẹ ire táàjọ máa gòkè táàjọ máa sọ̀kalẹ̀ máa lọ táàjọ máa bọ̀ sẹ́yìn pé yọ rọrùn fún wa láti yí pé wọ́n jẹ ẹni ire wọ́n máa tọ́ka mi sí dáadáa wọ́n lè mi jìnnà sí gbogbo ntọ́já burú eléyìí ṣe pàtàkì o torí oríṣiríṣi àwọn nǹkan o làwọn èèyàn ń ṣe nígbà tí wọ́n bá kú ònílé pẹ̀lú òbítíbitì owó tẹ́lòmíì hajj rẹ̀ ẹ sì tún rí ọ̀pọ̀lọpọ̀ náà wàláhì ìranù ni wọ́n lọ sí. tó fi di ọjọ́ àrọ̀fá lẹ́ẹ̀mà rí ogúnlẹ́gbẹ̀ nínú ọmọ nàìjíríà tí wọ́n jẹ́ àwọn tí wọ́n wá látẹ̀kọ́ pẹ̀lú aṣọ ihram wọ́n sì tún máa kọrin tí wọ́n máa jó báàríkà rẹ̀ òye eh, báàríkà rẹ̀ wọ́n máa wọ́n máa kùlùbọ̀ gidigidi sí kékeré ẹ̀rí rẹ̀ ń bẹ lọ́dọ̀ tiwa torí pé a ní fídíò rẹ̀ tó ṣe pé ó ti ẹ̀sọ́ aṣọ ihram ó fi kọrun báyìí lásán tó bẹ̀rẹ̀ sí ní jó tí ń rè digidi tààràtààrà odidi ọkùnrin subhanallah kí ni irú wọn ń wá lọ tẹ́lẹ̀ náà wọn lọ sọ olófò ni nítorí kí wọ́n fi ṣe hajj torí kí wọ́n fi lè pè wọ́n ní ẹni tó ṣe hajj lásán kí wọ́n pè wọ́n lálàájì onírú wọn lọ fi ṣe hajj wọn ò ṣe nítorí tọ́lọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ torí jẹ eléyìí ẹjẹ́ wádìí ká béèrè àwọn wo lọ́tọ́lọ́ yẹ tá a lè tẹ̀lé lọ tó ṣe pé tá a bá fẹ́ gbàgbé àti ṣe rere wọ́n ràn wá létí tá a bá rántí àti ṣe rere wọ́n kún wa lọ́wọ́ tá a bá fẹ́ ṣaburú wọn ò lè lé wa jìnnà sí ìtìjà ni nínú ẹ̀kọ́ tó tọ́tọ́ yẹ fún alálàájì kò ní bákan náà ká lọ mọ̀ pé nínú si tó ń sí hajj tó yẹ kó ní tó wá jẹ́ àwọn ni ikhlasu niyyati subhanahu wa ta'ala kó ti àfọ̀mọ́ kan rẹ̀ fún ọlọ́wọ́n ọba tí ọlá hajj tóun ṣe òun ò ṣe ń torí ni òun ò ṣe ń torí àlẹ́ àhò fún ọ lè kìí ṣe torí kó fi pè òun lórúkọ kan lòun fẹ́ fi ṣe hajj yẹn bí kò ṣe pé òun fẹ́ ṣe é nítorí ìtọ́lọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ni. ṣíṣe àfọ̀mọ́ àníyàn wa ó ṣe pàtàkì ìṣàfọ̀mọ́ àníyàn ni wípé mo fẹ́ ṣe hajj nítorí ìtọ́lọ́wọ́n ọba ìlékè ọlá kémi náà kí n dẹni tí ó pé òkú ẹlẹ́ẹ̀karùn-ún ìṣe ìsìláàmù tọ́lọ́wọ́n ọba ìlékè ọlá ṣe òun náà lòun fi ń lọ ṣe é kò yẹ ṣe ń torí tàwọn èèyàn kì í ṣe ń torí nǹkan kankan nínú pọ̀pọ̀ ṣìṣẹ́ ayé gẹ́gẹ́ báwọn èèyàn kan bí wọ́n ṣe ń ṣe. bákan náà iṣẹ́ hajj rẹ̀ tó fẹ́ ṣe yìí bó ṣe ń ní ikhlas bó ṣe ń ṣàfọ̀mọ́ṣẹ́ rẹ̀ fọlọ́hún yóò tún wá máa ní kamalul mutaba'ati li rasuli sallallahu alayhi wa sallam yóò tún ní pípé ìtẹ̀lé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú iṣẹ́ rẹ̀ tó fẹ́ ṣe. sani yẹn yẹn bá dáa wípé torí tọ́lọ́n ló lóun fẹ́ hajj ṣùgbọ́n gbà tó dọ̀hún àwọn òwe ebú tí a pàṣì lórílẹ̀‐èdè nàìjíríà wa ìnílẹ̀ yorùbá òun náà ló tún hán mú ní pẹ́tọ́ àti gbọ́ pé hajj ṣùgbọ́n bó ti wu ni là á ṣèmọ̀lé ẹni bọ́bá ti wo òun lòun hajj òun ṣèbówó òun ni ebi fúnra òun lòun wá sẹ́nìkan wá ni ó sì ti gbàgbé pé tóun bá ṣe léyẹn tóun bá ṣe ní àbàṣà tóun ṣe bàṣàbàṣà tóun ò ṣe dáadáa ṣe wọn mọ́ padà wá sáàyè subhanallah àníyàn wa tó bá ti dáa a tún wá fi iṣẹ́ wa a fi tẹ̀lé ti anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí pé kò rọrùn fún wa láti rí iṣẹ́ hajj ṣe dáadáa bọ́lọ̀ ń ṣe fẹ́ àyàfi ká ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tí wọ́n rán gẹ́gẹ́ bó ṣe ṣe torí di eléyìí gbogbo àwọn tí wọ́n máa ń fẹnu ya sunna ní sùsùlà tí wọ́n fẹnu ya balẹ̀ wípé tẹ̀bí sunna lásán ni wọ́n ní sunna ọ̀já nǹkan kan lọ́dọ̀ wọn ó dájú wọn ò ní lọ ṣe hajj fọlọ́n tó bá sì dọ̀hùn ajẹ́ pé kèsì ìlànà nẹ́bí sallallahu alaihi ni wọ́n lò tọ́bẹ̀ ẹni mú wọn lo ìlànà nẹ́bí a máa sọ fún wọn pé kí ló dé ìntàn takòtò tún wá ń tẹ̀lé tẹ́bó ní òsì ni tẹ́bó láàgbọ̀dọ̀ kankan ni kí ló dé tọ́ rẹ báyìí ta lọ tọ́ka rẹ pé bó ṣe ṣe ni ọya fún wa ní ẹ̀rí inú alukurani tí a bẹ́ẹ̀ ti ní súnà pẹ̀lú ẹ̀sìn tá à ń ṣe wàlọ́ọ̀hì ọ̀ksìmù bí rọ́bìlì káàbà wípé ó ń tàn wọn ò lè ní tí ó fi jíṣẹ́ wájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ torí ni wọ́n yóò tẹ̀yìn rọ́sọ́ọ̀lù ẹ̀ ń bá tẹ̀lé òjíṣẹ́ fàkọ́dí irú ẹni bẹ́ẹ̀ ti tẹ̀ lọ́lọ́run ọba ti tẹ̀lé òjíṣẹ́ ńkọ́ kò tẹ̀lé ọlọ́run ọba ilé kí bó ti wù kọ́ mọ torí ẹ̀ pa owó kówókó rẹ ti àwọn wáàsí wáàsí tí wọn náà ìlékún ìbẹ̀rù ọlọ́run ọba wo ló ṣe ló ṣe fún ọ́nù gbèsè ayé àlékún ìfàyàbalẹ̀ àti àgbọ́yé ní ẹ̀sìn ọlọ́run wo òun náà ló ṣe fún ọ látijọ́ tó ti ń gbọ́ pádàdà wọ́n sí ọ̀dọ̀ àwọn tó ṣe pé wọ́n ṣàlàyé ẹ̀sìn ọlọ́run ọba fún ọ dáadáa gbogbo àwọn egbò tó ní nínú ọkàn wọ́n bọ̀ fọ́ wọ́n bọ̀ wò wọ́n bọ̀ tọ́jú rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ anẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn ọgbẹ́ tí ń bẹ nínú ọkàn rẹ̀ ìṣe ni wọ́n bọ̀ di pẹ̀lú ọ̀rọ̀ anẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam torí di eléyìí hajj rẹ̀ ò lè jẹ́ tẹ́wọ́gbà o àti pẹ̀lú pé kò ní ikhlas lẹ́yìn náà ó tún fi mùtábà ó fi kún ọ̀pọ̀lọpọ̀ àyà ọ̀lọ́pọ̀ lórí eléyìí tí Ọlọ́run bá sọ fún wa nínú al-Qur'an al-Karim nínú rẹ̀ ní àyà tó gbajúmọ̀ tí gbogbo àmọ́ nínú Suratul Bayyinah ayẹlẹ kanu pé wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ad-dina hunafa Ọlọ́run wọn pa ọ́nà kankan bí kò ṣe pé tí wọn ò ní wọ́pọ̀ lórí ìlànà tọ́lọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ. bákan náà tá a bá tún wo àyà mi nínú alukur'an karim àárín àyà ti ń pa wá láṣẹ nípa pé ká dìrọ̀ mọ́ òfin ànẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́ni wọ́n máa àti ẹkùn rọ̀ṣọ́ọ̀lù ìtọ́ jíṣẹ́ bá fún yín fọ́kùtù ẹ̀dì mú sísìn wọ́n máa nà hákùn ẹ̀nì ìtọ́ bá kọ̀ fún yín pẹ́ gbọ́dọ̀ ṣe ọlọ́ni fantahu ẹ̀já wọ́n kó ń bẹ́ o wattaqullaha innallaha shadidul iqab ẹ̀ páyọ̀ ọlọ́run dáadáa ju ìyá ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ìyà tó nípọn tó lágbára ni kọ́lọ̀ dákun à ń bẹ́ kọ́ mọ́ fi ìyá rẹ̀ kọ́ dákun kọ́ mọ́ fi jẹ èmi àtẹnì kọ̀ọ̀kan wa ká lọ́ọ́ mọ̀ pé ikhlas àti mutaba gbogbo sí àmọ́ ẹ̀dẹ́ ènìyàn adájọ́ rẹ̀ ni al-ikhlas àti mutaba yóò dájọ́ lórí iṣẹ́ gbogbo iṣẹ́ tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ń ṣe níṣẹ́ tó bá lóun ṣe fóun fẹ́ gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí ó bá ẹni tó se ń torí rẹ̀ báyà torí obìnrin ló fi kírun yẹn ọ̀dọ̀ obìnrin yẹn ni ó ti gbẹ̀san tó bá dà ma nítorí ipò ayé ló fi kírun tọ lọ́dọ̀ onípò yẹn tàbí bíbí ipò yẹn òun náà ni ó ti gbẹ̀san rẹ̀ nígbà tí ò ṣe ń torí bó ló ṣe fẹ́ gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tí ọba wá se bọ́lọ́run ọba gan sọ pé ká ṣe pé pẹ̀lú pé ká alaihi ó ní tó bá dá àdádálẹ̀ kan nínú ẹ̀sìn wa yìí ní ìdí òsín bẹ̀ tẹ́lẹ̀ tó gbé nǹkan tuntun wọlé sínú ẹ̀sìn ọlọ́run ọba ìdíkẹ́ lọ́jà padà fún ni ọlọ́run ní ìdánwò gbà lọ́wọ́ rẹ̀ àjẹbí ìgbà kan wa o àdádálẹ̀ burú sínú ẹ̀sìn ẹ̀dá kan ẹ má jẹ́ ara gbogbo nǹkan ma torí ká ó ní sọ́ọ̀lù kàmáàrọ̀ ẹ̀yìn mo ní ìsọ̀lì ẹ kírun bẹ́ẹ̀ sẹ́ni fún òṣèké o nígbà tó tún di ní iṣẹ́ hajj náà ó ní kóró wàá ní mọ̀nà àtìkà kò gbogbo àwọn tọ́tẹ̀ ní iṣẹ́ hajj náà débi sọ pé bí n bá fi iṣẹ́ hajj tèmi bẹ́ẹ̀ ní kẹ́yìn náà ò sì dé àjẹ́ pé mùtábà ìfisẹ́tẹ̀lé ti anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam àlè ìjàpọ̀ nínú ọ̀rọ̀ ìgbogbo iṣẹ́ wa pàápàá jùlọ gẹ́gẹ́ bí tá a tún sọ̀rọ̀ lé lórí hajj wa àti kọjá wípé a ṣe ń torí bákan na á tún a tẹ̀lé ìpàtẹ́kì àdẹ́gbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀pọ̀lọpọ̀ mi bẹ ọmọ ẹbí tẹ̀lé tẹ̀lé tà nẹ́bí sallallahu alayhi wa wọn lọ sí tẹ hajj kan àwọn náà bá nùtọ̀ wọn lọ́sọ̀wọ́ ọ̀tá oníbídà àwọn tí wá fáwọn lọ sí lọ ní fáwọn ó bọ́lọ̀ ń tẹ̀fẹ́ bánà sọ́lá ń tẹ̀fẹ́ kò ní wọ́n fi tẹ̀lé ọ. tọ́ ọbẹ̀ ìjàmbá wọn dúkìá tọ́ ọba gbà bẹ́ẹ̀ kò ní sàǹfààní o tọ́bẹ̀ sàǹfààní fún ọ láyé níbà yìí tọ́ bá dà sí yá àmà ìwọ̀ tó tóbi òun náà lọ́ọ́ gbà níbẹ̀. tí wọ́n bá jẹ́ ni tọ́mọ̀ nípa ẹsẹ̀ hajj dáadáa bó jẹ́ káṣe tọ́ ọ̀kan káwọn èèyàn lọ ni kí ló burú mi kọ́ wá wá olùmọ̀ kan tó dára tí ó dá àwọn wọ̀nyí lẹ́kọ̀ọ́ ní gbogbo àsìkò tí ó bá gbà wọn kó tó kù tọ́lọ́mbà wa tẹ ọdún nìkan irú olùmọ̀ yẹn kó o tún wá mú lẹ́yìn yìí pé kọ́ máa jẹ́ atọ́ni sọ́nà fáwọn tó ti kó o kó lẹ́yìn láti pé kó o lè dé hajj wọn gba ọ̀nà tó ti kọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ láfẹ́ yóò sì ní bá wọn fúlànà nígbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam gbogbo àti àjẹsìn ọlọ́wọ́n ọba kálọ̀mọ̀ yìí pé nínú yóò dùn sọ́dírọ̀rùn fún wa láti pé kéèyàn orí hajj ṣe bí àtẹ̀sìn sọ́nà kó ti lákàlẹ̀ òun náà ni tí ń sàlàyé nípa hajj kábẹ ní láti máa bọ̀ tọba jẹ pé onímọ̀ràn ni tọba tún jẹ tá a lè ní fídíò ni tá a máa rí gbogbo àwọn àlàyé yẹn nínú rẹ̀ ká súnmọ́rù kéṣẹ́ ti bẹ́ẹ̀ ká tún máa wò ká sì máa béèrè gbogbo àwọn nǹkan tí ọba yé wá lọ́dọ̀ àwọn tó ti pé wọ́n jẹ́ olùmọ̀ torí pé ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ gbàgbé lọ́sọ pé fasalu ahla zikri in kuntum la ta'lamun ọlọ́ni ẹ béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ fún láti gbé kórì hajj rẹ̀ ṣe gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba ìrèké ọlá gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba ti fẹ́. bákan náà gẹ́gẹ́ bí ta ti sọ síwájú nínú tó tún lè gún rẹ ní bẹ́ẹ̀ lọ́wọ́ oníkọ́ bí èèyàn rí lọ bí èèyàn bá ti bí èèyàn rí lọ pẹ̀lú àwọn ọlọ́sùn subhanahu wa ta'ala ṣe ni yọ́ máa wo iṣẹ́ wọn ṣe iṣẹ́ díẹ̀ nígbà tẹ́ni yẹn bá ti jẹ́ ìdílé tó sì nímọ̀ dáadáa nípa ìjọba àwòdà ti ti iṣẹ́ ìjọsìn yẹn ṣùgbọ́n tó ti bá ti bí èèyàn kú lọ ìlú wọn ni wọ́n máa lọ báwọn tó ti kú wọn máa tàgírege kí wọ́n máa jó kí wọ́n máa ṣeré kí wọ́n máa ṣàwẹ́wà gbogbo tó yẹ káṣí láyè kọ̀ọ̀kan wọn ò ní mójútó gbogbo àtàjẹ́ òsìn ọlọ́run ẹ ká lọ yìí pé àwọn ẹ̀kọ́ tọrọ ọmọ iṣẹ́ hajj dìde nínú rẹ̀ náà òun náà ní pé kó ní kálukú wa kájẹ́ tó ṣe yìí pé àánà kẹ̀sán ṣe hajj wa látọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú nígbà jìnnà sí gbogbo tí máa ń bá ṣe hajj jẹ́ a sì tún ní máa ìmáa ṣe pẹ̀lẹ́ àwọn èèyàn ìmáa lo ẹ̀dẹ̀ ìjẹkùn ìrọ̀rùn á máa lò pẹ̀lú àwọn èèyàn torí pé ìmọ̀ ṣe pẹ̀lẹ́kùtù ní wọnú nǹkan àfi kó kọ̀sọ̀ba wọn ò sì ní fa pẹ̀lẹ́kùtù jáde kúrò nínú ọ̀rọ̀ kan tàbí nínú ṣe kan àti gbogbo àbùkù gbogbo bá lò sí sí yẹn gbogbo àtàjẹ́ ló ti yàn lọ́hùn. ẹ̀jẹ̀ àjìnà sí ìmọ̀ lọ fi sùtákà àwọn èèyàn pàápàá jùlọ nígbà tí ẹ̀ tó wà nílé olúwa èyí ó jìnà sí ìmọ̀ fi sùtákà àwọn èèyàn ìmọ̀ fi nínú aka àwọn èèyàn tí kì í bá tẹ tó bá gbẹ̀sán sí ọwọ́ rẹ̀ tó ṣe o tó ọ̀pọ̀ màyá rẹ̀ bá ti ọ́ sùtákà wọn ò ní kọ́ ọ́ sí sùtà fúnra rẹ̀ ó tètè kọ́ lọ́wọ́ báyìí lẹ́jọ́ ló fi sùtá kan fúnra ara rẹ̀ ṣùgbọ́n má jọ jẹ́ tó ṣe pé wọ́n lọ́ọ́ máa fi sùtá ìnira wàhálà lọ́ọ́ máa fi kan àwọn èèyàn ẹ̀dá kan ẹja sọ́ra fún ìdísí wọ̀nyí káàtì máa ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ kálẹ́lá ti kò ṣe sùúrù lọ́pọ̀ lórí tó ṣe pé ń wá látọ̀dọ̀ àwọn ọmọ àyà rẹ̀ nínú àwọn àtìṣe tẹ́lẹ̀ kò ṣe sùúrù lára wa nítorí pé eléyìí nínú dáadáa lọ́wà bákan náà ẹni yóò ti bá ṣe sùúrù lórí ẹni tí lọ ń ṣe tọ́lọ sí hajj tó ṣe sùúrù fún á ìwọ ni bẹ́ẹ̀ máa ṣe dáadáa o torí kí ọpọ́n àlejò ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ọpọ́nlé ó sì yá àlejò ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ọyẹ sí láyé àpọ́nlé láyé àyè sí láyé ọ̀wọ́ ló ti ṣe bẹ́ẹ̀ ìlú ẹni bẹ́ẹ̀ náà yọ máa ń gbà wípé kọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá kó tòun pẹ̀lẹ́ kọ́lọ́run kó tòun náà lẹ́sìn tó ti pé yóò di ẹni àyè sí tóun náà bá ń ṣe nǹkan tó kú díẹ̀ káàtó fáwọn èèyàn yọ máa ń kàpé pẹ̀lú àná ọlọ́run wọn máa rọrùn pàdé òun sì máa gbogbo àti dáadáa yóò máa pàdé lọ́dọ̀ olú àwọn èèyàn bẹ́ẹ̀ náà gbogbo àtàkì ó sin ọlọ́run kálọ̀ mọ̀ ọlọ́run ọba ọlá ọsọ ìgbé àlejẹ gbogbo ẹni yóò ti bá gbé nǹkan ọ̀wọ́ ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá tí ń nínú ẹni bẹ́ẹ̀ ọ̀pá ọlọ́run ni ó sì púpọ̀ gbogbo ẹni tó bá ń gbèrú lọ síbi ìrònúkúwàdà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọ̀la ní ìrònúkúwàdà tó mọ́ dáadáa ìrònúkúwàdà tí ó mú èèyàn jáwọ́ jáde kó níbi aburú tí ò ní jẹ́ kéèyàn máa fi aburú ẹni tó bá fẹ́ fi hajj ó bùkátà láti gbé gbogbo ju ètè eléyìí wọ́n pa sófòfó níbi gbogbo tí jẹ́ ẹsẹ̀ nílá àti kékeré kan pa sófòfó nínú rẹ̀ bákan náà gbogbo ńtọ́jẹ́ mọ́ ìwà àwọn èèyàn tí ń bẹ lọ́rùn rẹ̀ ètò kéré ètò tóbi olùkóhùn bíi àrẹ dáadáa ó sì fọ́ kúrò níbi ìdí àbòsí fáwọn ọmọ àyá rẹ̀ wọn jẹ́ mùsùlùmí tàbí bẹ́ẹ̀ kọ́ kó ń sàmójúkò fáwọn tó ti kọ́ ṣe àbójúkún nínú àwọn ọmọ àyà rẹ̀ náà tí wọ́n jẹ́ mùsùlùmí bóyá pẹ̀lú ọ̀rọ̀ tàbí pẹ̀lú ṣe tàbí pẹ̀lú tayọ àlá rẹ̀ láti kí ni o kálífà sàmójúkò fáwọn èèyàn káwa náà ká sí wá àbójúkò lórí káwa náà bá ṣe fún àwọn èèyàn ìlú eléyìí yóò mú yàn ní ìran kan dáadáa láti pé kí iṣẹ́ téèyàn lọ ṣe tọ́jú iṣẹ́ hajj kọjá àtẹ́wọ́gbà níwájú ọlọ́run àti pé kéèyàn tó rí àgbéga nínú ipò lọ́dọ̀ ọlọ́run yóò tún wá rí àforíjì nínú ẹ̀ṣẹ̀ yóò rí bákan náà ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ló tún máa pa gbogbo àwọn àwọn àtúnṣe èèyàn yóò tún máa parẹ́ ìrù ẹ̀ níbẹ̀ ọlọ́run ti fi dáadáa yóò fi rọ́pò síbi àtúnṣe ìrù ẹ̀ níbẹ̀ tó ṣe kí mùsùlùmí gidi bọ́yá máa dojú kòkòrò lórí wípé tó ń bá fẹ́ ṣe hajj fọlọ́ kó wọn wá lọ wá àrísìkì tó rẹwà àrísìkì tó dára ọ̀nà tó rẹwà ní kọ́gbà halal ọ̀nà ní kọ́gbà kówó ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní ìsìn ìdẹ́lòmíì tó fi lọ sí hajj owó àgbèrè ẹlòmíì kójọ ẹlòmíì owó ọtí olókójọ tí fi lọ sí hajj ẹlòmíì owó tẹ́tẹ́ ẹlòmíì kójọ owó rìbá ẹlòmíì kójọ owó ajá owó ẹlẹ́dẹ̀ ẹlòmíì kójọ gbogbo àwọn nǹkan ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ̀n fẹ́ wó jìbìtì ó lè ẹlòmíì kójọ tọ́lọ́wọ̀n sí kíni tọ́lọ́wọ̀n lọ́ọ́ fi sí hajj fún ọlọ́wọ̀n bá ti jẹ́ ẹni tí bá lọ sí hajj fọlọ́ kọ́ máa lò láti lọ sí ṣe ìjọsìn fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ torí pé kámẹ́ gbàgbé gbólóhùn anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé inna Allaha tayyibun la yaqbalu illa tayyiba ọlọ́run ọba ọba tó mọ́ ni kò ní gbà kankan lọ́wọ́ èèyàn àyàfi nǹkan tó ma ọlọ́njọ́ la rẹ̀ gàdúrà ó tún sọ yìí pé wọlé ẹsẹ̀ yẹn mọ̀ mọ́lùkọ́ bí sàmínú ojú fi lẹ́yìn gbàtọ láti pàṣẹ pé ẹnẹ nínú dáadáa tó wọ Ọlọ́run ọba ìlẹkẹ láti fún àti nínú nǹkan tó ń mú jáde fún ilẹ̀ Ọlọ́run ní wàlẹ ẹsẹ yẹn mọ múlùkọ bí ìsẹmí ní òtò fìfò ẹ má gbèrò pé nínú àwọn ìdọ̀tí nínú àwọn pàtí ìtí ọ̀dà tẹ́ẹ̀tì mú tẹ́ẹ̀tì náà fọlọ́run ọba Ọlọ́run ní wàlẹ ẹsùn bí àṣírí owó ẹ̀sìn owó ìdọ̀tí ẹ̀yin náà níbẹ̀rẹ̀ ní subhanallah tí wàá lójú tó fẹ́ náwó kówó tó fẹ́ náà fún Ọlọ́run ọba tí ọlá ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ nípa ẹni tó bá mú owó tí ò da tọlọ fi ṣe hajj fún ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ọ̀rọ̀ méjì ó làwọn olùmọ̀sọ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní pé tó bá lọ ṣe hajj yẹn ọlọ́wọ́n bá ìlẹ́kẹ̀ olóòrùn gba hajj rẹ̀ ó hajj fi fi àkà wípé inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ọba tó máa lọ́lọ́ kò sì ní gba kankan àfi bá máa. tó wà nù musnadu yìí nígbà tí ẹrú tọ́fẹ́ sí hajj bọ́lọ̀ tó wá sọ pé Allahumma labbaik wa sa'daik wọn lọ́wọ́ bá mọ jẹ́ péré o kó sì ń wá orí oríire dáadáa wọn wà lọ́dọ̀ wọn lọ́wọ́ bá ìrìnkì ọlá. tó tọ́ba jẹ́ sí ẹni tó wá rìsìkì tọ́jà tó fi lọ sí hajj ni àwọn tí wọ́n jẹ́ màláíkà wọ́n sọ pé tọ̀ ọlọ́wọ́ bá ìrìnkì ọlá gba ìpè ni torí pé ìdèpá rẹ ìdìtọ́ dáa ni ọlọ́wọ́ bá ìrìnkì ọlá gba hajj rẹ ìdèpá rẹ dáa tọ́ba jẹ́ ni tó gba ọ̀nà tí ọ̀dà wa wo ni wọ́n mọ̀ sọ pé la labbaik wa la ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run jẹ́ pé rẹ o oríire yẹn o sì ṣe tiẹ̀ torí pé zádùkẹ́ àwọ̀ ètè ńpá tó ní èèwọ̀ ni eléyìí ni apá kan àwọn olùmọ̀ wọn dúró lórí ẹ̀rí pé ẹni yòówù tọ́ba lọ sí owó ewé wọ̀ owó ẹ̀gbin tọ́ba ti ṣe hajj ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ àwọn apá kejì wọ́n ní tọ́ba mójútó iṣẹ́ hajj rẹ̀ dáadáa tó lọ sí pẹ̀lú àwọn orígun rẹ̀ pẹ̀lú àwọn ọ̀ràn ayan rẹ̀ pẹ̀lú àwọn súnánù rẹ̀ tọ́ba ṣe dáadáa bẹ́ẹ̀ ọlọ́run ọba ìlú ìjọ láyọ̀ gba hajj rẹ̀ ṣùgbọ́n iṣẹ́ hajj rẹ̀ san rẹ̀ dínkù dáadáa ó sì tún jẹ́ ẹlẹ́sẹ̀ níwájú ọlọ́run látàrọ ọ̀nà bú ọ̀nà tí ọ̀dà lọ́gbà rí owó. àwọn ní hadithi tá a kà sí kejì yẹn wípé hadithi yẹn ó ní ọ̀rọ̀ nú látara pé lọ́rọ̀ nú àwọn gba ìgbégo lọ́dọ̀ táwọn oníṣẹ́ hajj ṣùgbọ́n ẹlẹ́sẹ̀ ní níwájú ọlọ́run ẹ̀san hajj rẹ̀ ò sì ní pé dáadáa níwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdúrà ọlọ́run èyí tó dáa fún ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo òun náà ní kó sọ nǹkan tó jẹ mọ́ halal ní tó dára onípe náà lòun ṣe ọtí hajj fún ọlọ́run bá ti ọ̀la rẹ̀ gàdúrà bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn wọ̀tí ń bẹ lọ́rùn wa ẹ̀jẹ̀ ká mú yọ̀kó ẹni tá a jẹ ní gbèsè kó tó di bá kù nílé ẹ̀jẹ̀ á di pé gbèsè tí ń bẹ lọ́rùn wa káfíńtà gbèsè fẹ́ tá a jẹ gbèsè ká tó lọ sí hajj fún ọlọ́run bá ti ọ̀la rẹ̀ gàdúrà torí pé ìwọ gbèsè ó tóbi púpọ̀ gbèsè yẹn kúrò níbẹ̀ lówó tó kú bá tó ṣe hajj alihamudulilayi o kò tó tó hajj rẹ tí ọba ti tó ṣe àsìkò hajj rẹ ò ti tó bákan náà kò tó nígbà gbégbé gbà tó bá fẹ́ ṣe hajj tó bá ti mú gbèsè tán àwọn tó fi kalẹ̀ fáwọn tó fẹ́ fi ilé tó ń gbọ́ bùkátà lórí wọn ní òǹtí wọn gbà tó fi ṣèrìn àjò lọ tó fi bọ̀ wọn gbọ́dọ̀ fi kalẹ̀ fún wọn torípa níbi sallallahu alaihi wasallam oníkàfà abilmọ́lẹ̀ isma ó ti tó ní ẹ̀sẹ̀ ńlá fún wọn nìyẹn ayọ̀kọ́ yẹ àmàyẹ̀kọ́ ẹ̀wọ̀n tí ń fún jẹ tí ń fún mu kọ́ ara jíjẹ mímu wọn kọ́ lọ́ra láre ẹ̀sẹ̀ ńlá ni o tọ́mọ rẹ ìyàwó rẹ tí ó wà rí ẹ̀sìn ti tó lé pẹ̀tọ̀ gbogbo ó tọkọ wá ní ó ti kó gbogbo lọ mọ́kà àwọn àmọ̀ pé sẹ́fẹ̀sì náà ṣe lè tó náà nù gbogbo kankan fún wa òbí wa àwọn obìnrin táwa fi yìí wọn bí aleyhi salam tọ́jọ́ ife ẹni ire ni níjọ́ tí anabi ibrahim tọ́lọ̀ fún wọn àti ismail ọmọ rẹ̀ fi sí ilé olúwa tí ò sómi tí ò tí ò sí kankan tí ò kankan ibrahim ìyá ibrahim ibrahim ilé ta fi fún yìí anabi ibrahim yìí padà. nígbà tó yá bi pé kó fi pé kó anabi ibrahim ní náà òní idan lẹ́yìn yóò tó yé àná lọ tọba níbẹ Ọlọ́run ní ra wa lálẹ́ ajá gba padà ó sì lọ dúró káyé tọkọ rẹ̀ àwọn obìnrin tí wa yóò rí bẹ́ẹ̀ o wọn rí bẹ́ẹ̀ o gbogbo tẹ̀sí ìdílé fi jóná gbogbo ẹ̀ la yóò fọ̀ ẹ́ ọlọ́ọ̀tì hajj òní bó jẹ́lẹ̀ fúyàwó rẹ̀ owó tí wọ́n ná àtọmọ òní fi kalẹ̀ ìwọ gan ẹ̀dọ̀ òní lérò òróró náà. <coughs> yọọ máa yá owó yọọ máa yá owó gbèsè kalẹ̀ fún ọ láti fi pè ọ́ ṣé ẹ tẹ̀sẹ̀ yìí dáa ẹ wá fi gbogbo lélẹ̀ ó lè pẹ́ káwọn ọmọ rẹ ọmọ sunkún káwọn ọmọ gbọ́dọ̀ ẹgbọ́n báwọn ọmọ yín ṣe ń sunkún ọ̀dánù òfin ẹ̀tẹ́ lọ́n kó fún wọn kalẹ̀ láì sí fún ọtọ́jú wọn mú ó fún wọn ní tí wọ́n lò tí tó fi sẹ́ni padà nínú tó yẹ kẹ́ńtọ́ bẹ́ẹ̀ ti hajj bọ́lọ̀ nínú tó yẹ kọ́sọ́ òun náà ni àwọn kan ṣoṣe bá ń ká ìtọ́lọ́wọ́n bá kó dá kó sí rọrùn àti rọra àkórí rẹ̀ bákan náà nínú tó yẹ kí alálàájì mójútó nínú àwọn ẹ̀kọ́ òun náà ní pé kọ́ rẹ ojú ẹ̀ sílẹ̀ tọ́wá ní hajj kọ́ rẹ ojú ẹ̀ lẹ́ o kọ́ rẹ ojú rẹ̀ lẹ̀ dáadáa ètò bí ọmọ wo àwọn obìnrin olóbìnrin kan ọwọ́ awọ àwọn ọmọ títí báyọ̀ ọmọ Indonesia lówó lọ́gbẹ́ áá àwọn ọmọ eléyìí téèyàn onídọ́gba kàtéyìn ẹgbẹ́lẹ̀ sínú kìnnìkàtéyìn òbí gbé lọ létí ara o ẹlòmíì bàjẹ́ ẹran ọkàn ẹlòmíì ti ti bàjẹ́ yóò tún máa pèkejì ẹgbẹ́ ah, àwọn ọmọ tó ń wí lónìí wò ó ẹgbẹ́ bíi tèmi náà bá ti bá ti ṣe sọ láti kọ́ wájú mẹ́ ó rí àwọn ọmọ àwọn ọmọ Indonesia àwọn ọmọ bá àwọn ọmọ àwo kó o bá ń tẹ́rí ìyàtọ̀ ń bẹ láàrin wa o in fact wọ́n tá à ń pé okun pa o dún náà gidi lẹ́gbẹ̀ẹ́ wọn. yọ àlọ́ máa mú wọn wo àwọn ọmọbìnrin olóbìnrin ìjà páyọ̀ lọ kéèyàn rí ojú ẹ̀ nílẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tó wà níbẹ̀ yẹn nìyẹn tẹ́ mọ̀ pé oríṣiríṣi èrò lèyàn ò rí oríṣiríṣi èèyàn oríṣiríṣi ẹ̀yà kò lẹ́rìí gbogbo ọ̀nà oríṣiríṣi làwọn èèyàn ìlú ọgbà tí wọ́n fi wá síbẹ̀ yẹn torí ẹ̀ ọ̀pá dandan fẹ́ni tó bá lọ sí hajj kọ́ rẹ̀ ojú rẹ̀ lẹ̀ bákan náà kó sọ ahọ́n rẹ̀ ní ìsọkúsọ gbogbo àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ kó dà kó sọ̀rọ̀ àbẹ̀ kọ́ máa ní ìfura mà nípa títóbi àsìkò tó ń wá ìgbé àsìkò tó tóbi àsìkò ọ̀wọ̀ àsìkò àpọ́nlé àsìkò tó dáa jù kó làsìkò tó ń wá nù bákan náà kọ́ máa mọ̀ ike ọlá nínú bẹ fún ààyè tó ń wà yẹn kọ́ máa pe sharaful zaman àti sharaful makan ọlá ààyè ọlá àsìkò méjèèjì lọ́lọ́ papọ̀ fún un àsìkò tó lóore ní àsìkò tó ṣèjà yẹn pàápàá jùlọ ọjọ́ mẹ́wàá tó jẹ́ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú rẹ̀ àsìkò tó tóbi lọ́lọ́wọ́ bá fún un àwọn inú oṣù tá a wà lójijì rẹ̀ oṣù ṣàwọ́n tó kéré kọjá lójijì rẹ̀ àwọn àsìkò tó lọ́lá ni àsìkò dáadáa ọlọ́run ti fún yàn ẹ̀tọ́ bá tún wá gbìyànjú tọ́lọ́ wa ti rọrùn fún láti wá dé mọ́kà ọlọ́run tó wá tó ti pa ọ̀láàyè náà fún ó ti pa papọ̀ mọ́ fún un sí méjèèjì tó wáyé kéèyàn rà láre wàlọ́ọ̀hì ẹlòmíì tẹ́ ẹ bá rí ní àyè yẹn lọ́fẹ̀ẹ́ lè fi àdúrà ọdún ẹgbẹ̀rún ọdún kalẹ̀ fún ara rẹ̀ ibi tẹ́lòmíì yóò tún ní mọ́ dáadáa tẹ́ ẹ kó ṣe kí ni o tẹ́ ẹ kó ṣe ní ìbẹ̀lẹ̀ lómi ti ta iná sí àsìkò yẹn ti ti fi ìsọkúsọ ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí ọ̀dà ọ̀rà ní báyìí inú jẹ́ ẹlòmíì sọ gbogbo àwọn kan bá lọ sí hajj bọ́lọ̀ ó láti sọ̀rọ̀ gbogbo àwọn ìdílé yẹn kó sọ̀rọ̀ gbogbo tọ́lọ́ ọba ìdíkẹ́ ọlọ́ọ̀fẹ́ alálàájì kó sọ̀rọ̀ òkun tí ọba ẹ̀sìn rẹ̀ jẹ́ kó sì máa sojú kòkòrò tí ọjà kálíkì yàmà rẹ̀ kọjá kó mú ẹ̀mí ara rẹ̀ kó mú papọ̀ mọ́ gbogbo iṣẹ́ olóore láti ìgbà tó kọ́kọ́rọ́ àsìkò rẹ̀ pẹ̀lú nǹkan tí ó mú súnmọ́ lọ́wọ́ àti ọlá rẹ̀ ga jùlọ ahọ́n rẹ̀ kò ní pé tí ọmọ sọ yọ máa sọ dáadáa jáde ìrántí ọlọ́run ọba ìmọ̀ǹkà lùkùránì ìmọ̀ǹbánisọ̀rọ̀ ọlọ́run ìpàṣẹ dáadáa ìtọ́ba ìyẹn kò ní bí àìdá ti lójú kòkòrò lórí oore gbogbo àwọn nǹkan dáadáa báyìí òun ni kò ní kó máa jáde lórí àwọn ọ̀gbìn kó má jẹ́ pé gbogbo àwọn nǹkan tí ọ̀dà òun ni wọ́n máa jáde nínú ahọ́n rẹ̀ ẹlòmí ọ̀rọ̀ ẹ̀yìn òfófó lẹ́lòmí ìsìn ẹlòmí ìfáwọn ọmọ ayá rẹ̀ ìfi wọn ti yẹ̀yẹ́ ìfi wọn pa bí wọn tawẹ́ wa nígbà tó ti tún wà ní ààyè yẹn láyé tó dára yẹn gbogbo àwọn ìdílé yìí èyí tí ọ̀dà ni ẹlòmíì kò ṣe wọlé ṣùgbọ́n pariwo lórí àwọn èèyàn ni kò ṣe ó sì tún sí àwọn tìṣe lọ́wọ́ gbogbo àwọn nǹkan yìí àbùkátà rẹ̀ lọ́dọ̀ ẹ̀ńtọ́ máa lọ sí kájàkùn torí tọ́lọ́hún ẹ̀jẹ̀ ká fura sí agbègbè yìí dáadáa nítorí pé nínú àwọn agbègbè kan tó ti báwọn èèyàn wọn ọ̀já gbọ́mọ̀ tó ti ti kọjá yìí pé ẹ̀sán tẹ́ hajj wọn tí tàrà bẹ́ẹ̀ di tó ṣe yìí pé yọ nínú nǹkan tó yẹ ká sọ òun náà ní pé alálàájì tó bá fẹ́ kú lé òfin ẹ̀sìn ọlọ́run bá ṣe ní òfin fún wípé àdúrà tá a máa ń ṣe lọ sí ìrìn àjò kálálàájì ò ṣe àwọn ìgbé ńgbà tá a lọ sí kù ìmọ̀ òrùka pẹ́ nìkan wá sí àwọn agunlé wa pé mo fẹ́ lè kó ẹyẹ wá sàdúrà pé mo fẹ́ lè kó tọ́ mo fẹ́ lọ sí Ìbàdàn ẹ̀sùn mọ́ ọ̀bọ̀ wá o mo fẹ́ lọ sí Ìbàdàn èmi rò pàṣẹ àwọn èèyàn kan kan wá ṣàdúrà o àti pé gbígbà àwọn èèyàn yẹn gan tóbi ẹ̀sìn ọlọ́wọ́n bá rán níyẹn gan kódà kọ́ mọ́ jẹrin àjò tóbi ẹ̀sìn ọlọ́wọ́n rán kò sí alágàtà láàrin rẹ sáà ní ọlọ́wọ́n ó fi ọlọ́wọ́n bá dà bírèkì fúnra ara rẹ tó o bá ní àwọn ẹ̀ṣẹ̀ tó ń tẹ̀ tí wọ́n bá polú olúkúàdà kó níbi ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́n bá ilé fi ọlọ́gbàdúrà rẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀ ń gbé omi sílẹ̀ ni wọn ò ní kakura ní bọ́lọ́ ti dá kàá ti sọ fún ọlọ́pọ̀lọpọ̀ sẹ́lùmí ìdí ọmọ kakura níbi ẹ̀ fi nǹkan gbóná sẹ́nu tí ò ní ká pẹ̀lú òfin àti àwọn ìlànà tó wà fún Al-Qur'an Al-Karim èyí tó jẹ́ kókó òun náà ni pé ńgbà tálálà jí ni a bá fẹ́ travel àdúrà tí wọ́n ní kó ṣe ní àdúrà tá a máa ń ṣe tá a bá ń tẹ̀lé àjò sánpọ́n náà yóò ṣe é ìwà náà ti màkà lọ́wọ́ lọ ṣẹ́sán ló ṣe ọ̀nà wa ṣẹ́jú kan ṣé yóò ṣe ó sì nígbà tá a ṣe gan nígbà tá a bá bọ́ tàtà ń tẹ̀lé àjò tá a wà lórí kan ó sì sọ kásọ àsọlẹ̀ dáadáa fáwọn tá a fẹ́ ti sílé kásọ àsọlẹ̀ torí lílọ là ń lọ bàbá padà wálé dáàbà ní padà wálé ọlọ́run lọ́mọ. a sàtọ́lẹ̀ dáadáa fún wọn nípa wípé kí wọ́n mójútó lé kó mẹ̀rẹ̀ wọn mójútó àwọn ọmọ ojú ọ̀tọ̀ náà wọn bá kó ṣe rere o tọ àyíbá àmọ́ o lágbájá ní nǹkan báyìí lọ́dọ̀ mi tọ pamọ́ sọ́dọ̀ mi bí báyìí lọ́wà làkàtúntì náà ní tiẹ̀ náà ìbẹ́rẹ́ àìlówà o ìrìn àjò láńlọ yìí ọwọ́ ọlọ́wọ́ bá ti gbogbo nǹkan wà bó tilẹ̀ jẹ́ pàníyàn ọmọ Yorùbá bàjẹ́ bíyàn bíi lọ sí maka tó bíi kú maka wọn ni àjẹ ni ọlọ́run ọ̀pá sọ̀hún ẹni tó bá wù wá kú lọ́lọ́run pa sọ̀hún á ah, ọtán rẹ̀ dànù. gbogbo kúlẹ́fẹ̀ ni tó kírun sí láàrin kò sáàyè tó kù sí ní èèyàn tó kírun sí yàn lára bẹ́yìn. bíyàn bá lọ ọlọ́run bá níbẹ̀ ni títọ́ dé sí alihamudulilá ó ti sàtọ́lẹ̀ kalẹ̀ àwọn ará ilé. ìjọ pẹ̀lú àsọlẹ̀ dára tó ti kó ti sọ báyìí kan náà mo lè wọlé fún mi kọ́ àrùn ọ̀sẹ̀ náà wọn ni fáwọn ìwádìí yà fún mi máa fi máa mi lè máa lè sọ. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد فقد يقول الله جل وعلا فما هو الله gbogbo àti àjẹ ẹrú sí ọlọ ìjà lọmọ tí ọlọmọ bá tí ọlá rẹ kájú lọ ti àlàyé tọ́pọ̀ fún wa nínú àlùkò àlè ìfẹ́ yìí nípa ọ̀rọ̀ ṣe hajj ọlọ́run tí ọ̀la rẹ̀ gbàgbé lọ. ó ní iná lẹ́lẹ́nà lọ́kọ̀ọ̀rọ̀ dáadájú àwọn tó ń jẹ́ aláìgbàgbọ́ wọ́n yẹ sọ́jú náà ń tẹ̀lé ìlà lọ́n kọ́ fáwọn yẹn lọ́n kọjá àwọn yẹn kó olùdó ọ̀nà lọ. wọ̀lẹ́ má ti lè sàrọ̀ wọ́n tó kọjá àwọn yẹn láti ọmọ ajẹ́ tó gba dọ́gba fẹ́ tọ́ba ta ìdíkà fún bí àfẹ́ tó ta kété tó jìnnà sí. ọlọ́ni wọ́n máa ń yọrí ní bíi ibi ìlhàdì ẹ̀tọ́ bá gbèrò ìmúdi ìtakùtọ̀ náà ọba níbẹ̀ nùsẹ̀sẹ̀ omi àdáàbì nàlẹ́ ọlọ́ni yẹ lẹ́sẹ̀lẹ́ wò láti sọ̀rọ̀ níbẹ̀ wò. wà ìlú wa nàlẹ́ ní mamaka nàlẹ́ àwọn sọ pé ọlọ́run ní àwọn sọ pé allah tó kiri kì í bí ṣe à wọ́n mú orúkú kankan pẹ̀lú èmi ọlọ́run láàyè yìí o lóbi jẹ́ pé gbogbo ẹtí bá lọ sí hajj ọlọ́run ni ó gbèrò láti sìn níbẹ̀ gbogbo ọ̀nà lọ sílé ẹlòmíì bá débẹ̀ báyìí yọ ọmọ faragbó kàábà tọ́wọ́ láǹfààní àti débẹ̀ ẹlòmíì ọmọ bọ́ pa yọmọ fi rajú ẹlòmíì ọmọ akájìkù ní mẹ́wàá dání yóò fi gbó yọmọ tó sáko yóò fi gbó akájìkù yẹn ti wá di nǹkan ọ̀wọ̀ subhanallah lọ́dọ̀ rẹ̀ rọ tọ́lọ̀ sọ ní pé falẹ̀ àgbọ̀dọ̀ rọ́bà náà dàlẹ́ bẹ́ẹ̀ ọba tó nílé ìníkẹ́ ọlọ́run sọ pé pàdé yàgùdù ha dàlẹ́ ọ̀sọ́ pélé ni ẹ̀sìn ọba tó ní ilé ní ẹ̀sìn torí ọ̀pọ̀lọpọ̀ alálàájì náà kakura ọlọ́run ní bá kankan pẹ̀lú ọba nílé méjì àti tọ́ yàtú kàrìjàlá àwọn èèyàn máa wá bá ọ ní rìjàlá lẹ́nu tí wọ́n máa fẹsẹ̀ rìn wá wọ́n máa fẹsẹ̀ rìn bọ̀ wá síbẹ̀ wàhálà kún ní bọ̀mírì àwọn yóò tún kún nǹkan nǹkan ọ̀gùn wọn tí wọ́n tún kún náà wọn ò ní lálàdé wọn ò ní fòrò ni wọ́n fi débẹ̀ ìjàlá níbẹ̀ yẹn kì í ṣe ọkùnrin o yẹn ni pé mọ̀ṣá lẹ́ni tó ti pé wọ́n máa rìn ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ láàyè mí nínú Al-Qur'an Al-Karim nígbà tí fìtínà bá ṣẹlẹ̀ kéèyàn fẹ́ kírun ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá òfin yẹ wa nù Suratul Baqara bẹ́ẹ̀ náà wípé tí fìtínà bá ṣẹlẹ̀ kẹ́ ẹ fẹ́ wa máa kírun ẹ lè máa kírun ní rijalan wa rukbana ẹ lè máa kírun lọ lójú ọ̀nà tẹ́rìn lọ báyìí wàhálà ṣẹlẹ̀ ní òfin gbogbo àyè gbogbo àyè kó ti ń sá lọ ọ̀dọ́ ọ̀yàn kẹ̀kẹ́ ojúkọ̀ nìkan yóò máa lọ náà ni àwọn tí ọ̀rọ̀ Boko Haram ṣẹlẹ̀ sí ní nọ́ọ̀sì àni wọ́n mọ̀ tọ́mọ àtìyá àti bàbá tí gbogbo wọn pínyà táwọn ọmọ ti bẹ́ẹ̀ rí ibi Kamẹ́rù subhanallah tí bàbá náà dágbére fọ́mọ ọ̀dágbére fúnyàwó tíyàwó náà dágbére fẹ́ ọlọ́run tó padà kádàrà kí wọ́n padà pàdé ìlú sẹ́yìn náà àmọ́ àlùwà subhanallah tó rìjáàlà ọlọ́ọ̀ni pé ẹ máa sírun lọ ẹ máa àwọn èèyàn máa wá bọ ní rìjáàlà tí wọ́n máa rìn bákan náà wọ́n gbé gbogbo àwọn nǹkan ọ̀gùn wọ́n máa gbé wá ọlọ́wọ́n bá yẹn fẹ́rẹ́ ní àfíríkà ní kó lè fẹ́ jẹ àní gbogbo ọ̀nà tó jìn ọ̀nà tó jìn rere àwọn ètò wa máa bọ̀ ìyẹn ṣe àdúgbò náà fi àdá wọn wọn lè rí àwọn nǹkan àǹfààní wọn máa rí bẹ́ẹ̀ àwọn àǹfààní ayé ọmọ ṣẹlẹ̀ sí wọn wọn lè rí káràkátà dáadáa tí wọ́n ti nígbà tí wọ́n ti ṣe àjì wọn tán kì í ṣe wọ̀ kéèyàn ṣe àjì orin tí ó wúlò tí ó rí ta nàìjíríà ọ̀rà wa ètè wọnú sẹ̀ríà. ìjọ wúlò fún yàrá lẹ́kìá mọ́ náà èèyàn tún lè èèyàn máa rí níbẹ̀ bákan náà wọ̀nyẹ́ tuntun sùnmọ́ lọ́wọ́ àti bí ayé àmì màlúmáà wọ́n sì tún máa rántí orúkọ ọlọ́run ọba ìlẹ́kọ̀ọ́ láwọn ọjọ́ tá a ti mọ̀ láwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù tó ìdíjà yẹn àìlẹ́mà ọ̀rọ̀ zákọ̀ọ́ sáàbí ń ṣèjọsìn gẹ́gẹ́ bí ràkúnmí bíi màálù bíi àgbò àtàwọn oko àtàwọn ẹ̀sọ́rọ̀ ilé wa yẹn àwọn oníjọba dé mọ́tàlá ni àm ọlọ́ni fakulu minha ẹjẹ́ nù rẹ̀ wà á tẹ̀rẹ̀ mọ̀lẹ́bá isal fakir aláìní ẹ̀kú jẹ́bẹ̀ tó mọ̀lẹ́ yẹ kóso tabatabu ọlọ́ni nígbà tí wọ́n bá fẹ́ ṣe hajj yẹn wọ́n gbogbo tabatu ara gbogbo ìdọ̀tí ara wọn wọn mú kó gẹ́gẹ́ bí àtúnwá bíyá gẹ́gẹ́ bí àǹgẹ́túbọ̀ mú gẹ́gẹ́ bí àǹfààní abẹ́ wa gbogbo àwọn kan wọ̀nyí ẹ̀gbìn yẹn kà mú kó mbẹ́ bákan náà wọ́n yóò kó nu lóra ọ̀hún ìlérí wọn tí wọn ṣe fọlọ wọn yà wọn ṣe pẹ̀lú pé wọn fẹ́ràn àdáyà wọn wọlé ẹkọ wà fún mi bẹ́ẹ̀ jìnnà àti wọn sì lọ ọ̀rọ̀ kiri ká lé olúwa wọn sì kọ wá fún olúwa ọlọmọdéwàlì bẹ́ẹ̀ ni wọn wọn yóò àgbẹ mọsánmọtòlá ẹni yóò ti máa ń gbé nǹkan ọwọ́ Ọlọ́run bá ti máa ń gbé ga ti gbé tóbi ọwọ́ àpẹyìrún láhù ẹ̀yìn dàrọbì ó lóore fún ẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ ọlọmọdéwàlì àwọn ẹran wọ̀nyí wọ́n ti lẹ́tọ̀ọ́ fún yín ilé àmọ́ ìlà èkó àyàfi tí wọ́n ti kà fún yín pé ẹ gbọ́dọ̀ jẹ ọ̀ṣiṣẹ́ ní kò méjì sani lẹ́nu àwòsàn ọlọ́ni ẹ̀jìnà sí ìdọ̀tí ẹ̀gbẹ́ ní gbogbo àwọn nǹkan tó ta ẹ̀jìnà sí wọ́dẹ tẹ́lẹ̀ ìbò kọ́wẹ́lẹ̀ zoro ọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ èké ẹ̀jìnà sí ọ̀nàfà bọ́yọ̀ wọn mọ̀ṣíríkì nàbí bẹ́ẹ̀ ni pàǹkà míì mọ́ ọlọ́wọ́n ọba ìrèké ọlá ìwọ́n tó lọ síbẹ̀ yẹn ó ti kọ̀ wáàpù ó tún gbé yá yàrá òkò yá yílù yá tẹ́jà àbẹ̀jẹ̀ yá ẹ àwọn orúkọ kórúkọ orúkọ àlìjẹnu ló tún lọ ń pè ní sọwá kò tí ì ṣe ìṣòrọ́pù pẹ̀lú ọlọ́run àwọn àdìgáàr àwọn ọ̀rọ̀ tó dáa àwọn ìrántí ọlọ́run lẹ́yìn ilẹ̀ wa shay'in qadir kódà tó bá pé o tún ha tó o fẹ́ gbé dání ààyè gbà ọkọ dání báyìí tìláwà láti fi mo àná ọlọ́run wọ́n máa ń yí sírìkì bìlá ẹni yóò tọ́ bá mọ́rọ̀ òkú pẹ̀lú ọlọ́run bákan anamá ọ̀rọ̀ mi náà sàmà wọ́n tọ́ dàbí ẹ̀ńtọ́ já tó wọ́n jábọ̀ láti sàmà. pàtàkì tọ́kù wọ́yì tẹ́yẹ wá jàgbà tẹ́yẹ tó jàgbẹ́ ẹyẹ tó hàn nígbà tó ń já lọ ọ̀tá hùwé bí ẹ̀rí ìròbí màkàdùn sẹ́yìn kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ sha'air Allah ọlọ́ni bẹ́ẹ̀ ni gbogbo ẹni yóò ti máa ń gbé àwọn àmì ẹ̀sìn ọlọ́run bá ti máa ń gbé ga tí ń gbé tóbi ọlọ́ni fa innaha min taqwal qulub nínú payàgọ́ kan lọ́wọ́ ọlọ́run bá ní lakum fiha manafi' àwọn àǹfààní bẹ́ẹ̀ fún yín níbẹ̀ ila ajalin musamma di àsìkò kan thumma mahalluha ila al-bayt al-atiq àgbé ìlànà òfin ẹ̀sìn tó dùn àtẹ̀sìn wọn àgbé kalẹ̀ fún wọn lé yàtúkọ rọ̀sùmá lọ́ọ̀hìn nítorí kí wọ́n lè máa rántí orúkọ ọlọ́run àìlẹ́ máa rántí ẹ̀kọ́ fún mi bàdí ìmọ̀ tìlà ní àmì lórí ìdẹ̀rọ orí tọ́nà sí fún nínú àwọn ẹran tí wọ́n máa lò tí wọ́n máa pa tí wọ́n máa jẹ fájìlẹ̀ ọkọ̀ mi nílẹ̀ ọmọ wa àṣì ẹlẹ́dàá yẹn ọba kan tuntun ní orí kan náà lẹ́gbẹ̀rẹ̀ yẹn fún o falahu aslimu òní ẹjú tẹ́lẹ̀ fún wa bashiril muqsitin àwọn tí ìpayà ìbẹ̀rù ìbẹ̀ nínú ọkàn wọn tí wọ́n pọ̀ tẹ̀tẹ̀ fọ́lọ́wọ́ bá ọlọ́run tí wọ́n nù alladhina idha dhukira mọ́ òwò ti lọ́ti kulubuhum àwọn tó ṣe pé ìgbà tí wọ́n máa rántí ọlọ́run ọba ọkàn wọn máa wá rírì was-sabirina ala ma asabahum àwọn tó ṣe pé wọ́n ń ṣe sùúrù lórí fìtínà tó ṣẹlẹ̀ sí wọn wal muqimis salah àwọn tó ń bẹ̀rù tó wọ́n mi máa rọ̀ta fún ahùn ní òfìkú wọ́n tún ná nínú tọ́wọ́n ọba ti ní jẹ̀bú fún wọn ọlọ́ni wọlé kó nínú ja'alna ha alákòmí sha'airillah dàkúmí ọlọ́run la gbé kalẹ̀ wàá kúrò sínú ọlọ́ọ̀hìn àlẹ́ ìhà ẹ dárúkọ ọlọ́wọ́n ọba ilé kíọ́lá nígbà tí ẹ bá fẹ́ pa ẹ dárúkọ orúkọ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ sọ̀wáfà ẹ fẹ́ pa ràkúmí ẹ dárúkọ ọlọ́wọ́n ọba níbẹ̀ nípa ràkúmí tẹ́ ẹ ti pa níṣẹ́ lẹ́ẹ̀sọ ọwọ́ ẹsẹ̀ rẹ̀ kan ẹwọ́ rẹ̀ níwájú ẹ ti kiri o ẹ sùúrọ̀ ẹ sọ̀rọ̀ ẹ kà máa lára báyìí wọn wá so wọn bá fẹ́ para fún mi ẹsẹ̀ mẹ́ta onáni ràkúnmí òfin lélẹ̀ nígbà tí wọn bá ti pa wọ́n bá ti padà fún mi níṣẹ́ ni wọ́n èé dúrà fún mi wọ́n máa ń gúnra fún mi ni ibi tí wọ́n ti ń gúnra fún mi ó ṣe déédéé bí kòtò tí ń bẹ ní ìsàlẹ̀ ọrùn wa yìí ibẹ̀ ni wọ́n ti ń gúnra fún mi tí wọ́n bẹ ti lè kí ọbẹ̀ bọ̀ báyìí ẹ rò pé wọ́n ti sọ ẹ̀jẹ̀ síbẹ̀ subhanallah so tí wọ́n bá ti gún bẹ́ẹ̀ ọlọ́run ọba ìrèké ọlá ọ̀sán láì wa pé fàyídà wájà bá ti dunu bò ha tọ́ ti fẹ̀gbẹ́ lílẹ̀ fúnra rẹ̀ ni ó ti wé ìṣubú tú fúnra ara rẹ̀ ní ọ̀padà ṣògbó tó bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ wà á tẹ̀yìn mọ́ alùpàwọn ni àwọn ẹlẹ́mọ̀ ẹ̀dá o ẹni tí ó yà yọ kàn bẹ́ẹ̀ fún ọlọ́ni ẹ̀fún ẹni tí ó béèrè pé mo rí fún tèmi ń kọ́ ọlọ́ni ẹ̀fún wọn. bákan náà kàdáàlì kẹta fọ́nà àlẹ́kùn àtẹ̀lé ìrọ̀ fún yín làálẹ̀kùn tẹ̀síkúrú kẹlẹ́ máa dúpẹ́ ọlọ́run bá láyé ìyànà àlọ́ àlùfẹ́ mu ha wọlé àdìmọ́ ọlọ́run ní ẹ̀jẹ̀ rẹ̀ ẹran rẹ̀ wọn ò ní tó wọn fi ṣe wọn ò ní jẹ́ o wọlé àkìyẹ̀ náà lọ́wọ́ tapọ̀ nígbòm ìfayọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run fi pa lọ́lọ́wọ́n bá ilé jọlá òun náà ní fẹ́ gàdáàlì kàtà fọ́nà alákùn ọlọ́ni báyìí láti gbogbo àwọn kan wọ̀nyí rọ̀ fún yín ìtùkẹ́bìrú lọ́hà ẹlẹ́mà àdàkùn kẹ́lẹ́ máa gbọ́dọ̀ ọba tóbi lórí ìmọ̀nà tó fi mọ̀ yín wọ́n bá ṣe ṣe ní mọ̀sídìní ọlọ́ni ẹ bá mi gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹni rè bàmí wọn nú eléyìí òun ni apá kan nínú àwọn ẹ̀kọ́ tó tọ́ tó yẹ ìsọjí aládàájì tó yẹ kó mójútó èyí ó ṣe kó tó kó nílé tó yẹ tó yẹ kó ṣe àti tó tó mójútó nígbà tó bá kó lè sọ̀rọ̀ sí hajj fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbẹ̀dù lọ àbí ọlọ́run ọba gbogbo àwọn tó ṣe pé ètò wọn ti parí nínú ètò tí wọ́n hàn sí wa nínú ètò pẹ̀tò àti tàbí lọ sí hajj tọ̀dọ̀ ọlọ́run ọba ló kú ọlọ́run ti kú yẹ̀ mọ́ wọn lọ́wọ́ ọlọ́dà fún wọn fárùn yẹ̀ mọ́ wọn lọ́wọ́ gbogbo tí jẹ́ mọ́ wàhálà máa fi yẹ̀ mọ́ wọn lọ́wọ́ ọlọ́dà fún àìrójúláyè dá wọn fi yẹ̀ mọ́ wọn lọ́wọ́ ṣe lílọ bíbọ̀ wọn dákùnṣe rọ̀ fún wọn iṣẹ́ tí wọ́n lọ ṣe dákùnṣe fún gbogbo ju rere ìwọ ọlọ́run tí wọ́n lè fi tẹ̀lé lánàá nẹ́bí sọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ ọlọ́run dákùn àbẹ́ ọ̀gbọ́gbọ́ ẹni tó lọ́nu wa tí ò tí ì lọ àlọ́ àlọ́ tá à ń bẹ lọ mọ́jọ́ gbénu wa rá sí ọlọ́dàkùn mú àlá rẹ̀ dákùn wájú ó di ìmúṣẹ sínú gbèsè àrísìkí tá a fi lọ ìfàyà ọlọ́run tá a fi dé ìfàyàbalẹ̀ tá a fi dé àlàáfíà tá a fi dé ọlọ́run dàpọ̀ dùnkún ẹ̀ fún wa ọlọ́run àbí orílẹ̀-èdè nàìjíríà má ti kọ́ dàrú láéláé ọlọ́run dàpọ̀ orílẹ̀-èdè nàìjíríà má ti kọ́ dàrú láéláé gbogbo àwọn tó ń gbé súnà mí lórílẹ̀-èdè nàìjíríà tó ń gbàwìn tó ń gbé wọn pamọ́ tí wọ́n tàwọn èèyàn sùtà tó ń ṣe wọ́n lọ́sẹ̀ tó ń pàwọ̀ èèyàn ọlọ́run dàpọ̀ pàdé wọn sùúrù ọlọ́dàkùn bá nìkan wọn sòrò ìbáyà wọ ọlọ́dàkùn sọ sínú ọkàn wọn ọlọ́dàkùn ìbẹ̀rù wọ ọlọ́dàkùn sọ sínú ọkàn wọn ọlọ́dàkùn gbogbo oníjẹmọ́tẹ́ aburú náà dàkùn yọ kó nù wọn